salamu alaikum wa rahmatulahi wa barakatu gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run uh, today is march fourteen two thousand and twenty-three uh, sheikh afagba international limited under the global dahiratu dhikrlahi islamic organization health and spiritual department à ń sẹ́ẹ̀dì product wa láti south africa lọ sí canada nigeria and new york city america àyè mẹ́ta tá ń the product wa lọ ní ká má gba àsìkò gẹ́gẹ́ bá sọ fún yín ẹ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine má dara ẹ láàmú àlàáfíà lògùn ọ̀rọ̀ àwọn egbògi tó ń wò yìí àwọn òyìnbó tó ń jáláwọ̀ funfun àwọn India tó ń jẹ́ Asia wọ́n ń rà wọ́n ń lò ó kí ló wá ṣe àwa adẹ̀ ti sọ fún wa pé ìtorí ẹ̀ la fi lẹ́sẹ̀ ní Nàìjíríà ó wọ́n ní South Africa ń bí ògùn wọn one thousand stroke one thousand five hundred rands ni mò ń ta ish so ní Nàìjíríà mo ní fifteen thousand naira twenty five thousand naira you see so and àwọn èèyàn wa wọ́n ọ̀dà ẹ̀ láti nàìjíríà ẹ ti understand this láti oríṣiríṣi America ní canada ni wọ́n ọ̀dà fún product yìí dẹ̀ wá nàìjíríà eléyìí fifteen thousand eléyìí twenty five thousand tẹ bá wà lókè òkun tẹ pè mí direct mi ní ta fún yín lórí tí mò ń ta ní south africa ẹ máa rà ní oye promo nàìjíríà you see eléyìí ń wò more than three hundred àìsàn cancer ni diabetics ni gbogbo nǹkan tó ń jẹ́ àìsàn yányán even àwọn àìsàn spiritual àìsàn ó ń jẹun lójú oorun ó ní ìbálòpọ̀ ojú oorun yòó ó ń forí kópa aláǹtakùn ẹ gbìyànjú kẹlò bẹ́ẹ̀ náà ni transformer eleven hundred power òun ń ṣiṣẹ́ fún tọkọtìyàwó tó ń wojú ọlọ́run fọ́ọ̀mù obìnrin tó ní ovulation problem tó ní wà infertility tó ní infertility problem àtọkùnrin tó ní low sperm count weak erection ẹ ti understand this quick ejaculation ló ń ṣiṣẹ́ fún adé láwọn special made wọ́n ti sọ̀rọ̀ nípa egbògi náà fún yín kò tí ì dé nàìjíríà twenty thousand naira ni ni ló máa bá dé àwọn èèyàn ló wọ́n dúpẹ́ wa àwọn special made wa spiritual problem náà ẹ contact wa ètò àdúrà ń bẹ ètò sàárà ń bẹ tá a ní fi ìtọ̀fọ̀gbẹ́ torí náà lè sátàlì la ìjẹ̀mí àn gbogbo agbára ọlọ́run ọba lónìí àwọn ẹ̀kọ́ tèmi kọ́ láti India láti China ní Arab country lèmi ń sọ fún yín èmi ò tọ́ ẹ́ confam ni àwọn èèyàn dẹ̀ ń lo product àwọn ń dúpẹ́ out of hundred percent seventy to eighty percent wọ́n ń dúpẹ́ wọ́n ń dúpẹ́ wọ́n ń dúpẹ́ bọ́lá òun lo ṣèkà fàgbà fún wọn tó rọ́lọ́wọ́ bá lónìí gbogbo agbára àdúrà wa gbà o ẹ wọ́ sọ̀kọ́ wa lórí èké nínú àrùn nínú àìsàn nínú spiritual problem lórí nọ́mbà plus two seven six one two nine five six eight eight nine Canada Nigeria United States then from South Africa to all these uh, these three countries. Masalamu alaikum. Thank you.